وخير الهدي هدى محمد وشر الأمور مهدفاتها فإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ fún Allah Allah tí ó ṣe wá ní mùsùlùmí tá a jẹ́ àlèhùnmọ̀ oúnjẹ ọlọ́run salawatullahi wa salamuhu alayhi anábì tó ṣe wá ní mùsùlùmí yìí ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí yìí tá a ń jẹ́ àlèhùnmọ̀ oúnjẹ ọlọ́run yìí kò bùkátà kankan lọ́dọ̀ wa ju ọpẹ́ lọ à ń jọ́sìn fún Allah gẹ́gẹ́ bí wípé mùsùlùmí ìjẹ́ mùsùlùmí tá a jẹ́ yìí oore ayé àti tàlùkì àmàlì jàmáà wàláhì azim ọpẹ́ tó yẹ ká máa dún fún Allah òun nípa jẹ́ mùsùlùmí torí pé ìjẹ́ mùsùlùmí wa in tó ń túmọ̀ sí ni pé aslamna wujuhana lillah a gbà pé sẹ́rí tó bá ní aslam wájú àwù lillah wọ́n wà ní. ìtumọ̀ rẹ̀ ni pé ọgbà fọlọ́hùn wọ́n wá ń lo wájíwù fọ́ ẹ̀dì báyìí mọ́ gbogbo fèèsì báyìí ní jẹ́ lápapọ̀ iwájú wa báyìí jabohatu ní ń jàbọ̀ jabohatun iwájú wa fọ́ ẹ̀dì iwájú forehead ìpàkọ́ wa kọ̀fà kọ̀fà tàbí jùmùjùmà ẹ̀lùkọ́fà kọ̀fà. ṣùgbọ́n gbogbo bí báyìí wájìhù face wájìhù face kó tó di pé wọ́n máa yọ àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ ṣíkì wa xadu xadu parí ẹ̀kẹ́ xadu agbọ̀n wa zukinu agbọ̀n zuk zuk zuk nun agbọ̀n. so ṣùgbọ́n gbogbo iwájú orí wa báyìí wájú wùnú wọ́n wá ní ẹni tó gbogbo ẹ̀ lẹ́fọ́ba tó ní. so which is pé ìtọ́ bá mú yàn tó bá ti lè submit gbogbo fèsì rẹ̀ lẹ́ẹ̀ báyìí fún nǹkan kan ó ti gbà fún nǹkan yẹn nìyẹn yorùbá náà máa ń sọ pé ọ̀rọ̀ tó gbọ́wọ́ lọ́wọ́ ẹni wọ́n ní kò gba nǹkan ọ̀rọ̀ tó gbẹ̀jẹ̀ kò gba nǹkan wọ́n ní ọ̀rọ̀ tó gba orí lọ́ gba gbogbo lọ́wọ́ ẹni. sọ eléyìí túmọ̀ sí pé ǹgbàtí aláwa fẹ́ sọ̀rọ̀ àwa mùsùlùmí ká mọ̀ pé ọ̀rọ̀ wa já sí ọpẹ́ àmìlú alukọ ni ó aláwọ̀ sọ́ọ̀lẹ̀ àà ó ti kú òní tójọ́ mẹ́ta ó tó ọdún àdúgbò ọlọ́run so ẹ bá lọ wo ibi tí ọlọ́run fi ọ̀rọ̀ tìsí fún wa subhanahu wa ta'ala ó ní waman aslama wajhahu lillah wa huwa mu'minun ah, jama. ومن أسلم وجهه لله فهو مؤمن ọlọ́run lẹ́nu tó bá lè fi gbogbo ọlọ́run wa lo faith orí mọ gbogbo ojú báyìí pé ẹnikẹ́ni ọlọ́run wa sọ pé ẹnikẹ́ni tó bá lè sílẹ̀ fọlọ́run wà wúwa mọ́mìnà olùgbàgbọ́ òdodo nù. sọtẹ́ bá lọ wò dáadáa ìdí ìkẹyẹ ń túmọ̀ ó pọ̀ gan-an wàmán aslama wajhahu lillah bàtàlà bàtàlà anabi ibrahim ó ní aslama wajhahu lillah ó fi fèsì rẹ̀ lẹ̀ ó fi gbogbo orí rẹ̀ lẹ̀ fọlọ́ aslama is submitted ó fi ilẹ̀ fọlọ́ tábàwọ̀ lọ wò tábà tó ké akú oríire gan pa jẹ́ mùsùlùmí nígbà tó lọ sọ pé wà má ní asilamu wájú awúlilá ẹni tó bá lè fi gbogbo orí rẹ̀ báyìí fèsì rẹ̀ lẹ báyìí wájú gbogbo fèsì báyìí ní jẹbẹ lílá tó bá lọ sílẹ̀ fọlọ fàhùwà múmẹnu olùgbàgbọ́ nù olùgbàgbọ́ òdodo nìyẹn tó bá lọ wò lóòótọ́ torí pé tí kùránì ní ìdí tàdákùrù ìrònú jinlẹ̀ pé yẹ́sì ọ̀rọ̀ ìbò rí náà lóòótọ́ ó ní pé gbogbo ohun tó lè mú wa gba nǹkan àbíkọ̀ nǹkan ibi tó náà nù ọpọlọ wa bọlọ́wà jẹ̀mọ́ orí ojú tá a ti wo nǹkan bọlọ́wà orí etí tá a ti gbọ́ ọ̀tá ti wò pé kátẹ̀lé àti kámẹ́tẹ̀lé orí ṣẹ́gẹ̀tì ọlọ́wà ẹnikẹ́ni tó bá ti lè submit iwájú rẹ̀ báyìí àti gbogbo orí rẹ̀ ẹlẹ́fọ́ náà olùgbàgbọ́ òdodo nu torí pé which pé ẹnikẹ́ni tó ti fún ọlọ́run ní làákàyè rẹ̀ tó fún ọlọ́run ní básọ́rù rẹ̀ ìríran rẹ̀ tó fún ọlọ́run ní ìgbọ́rọ̀ rẹ̀ ìgbọ́rọ̀ mi ìríran mi làákàyè mi tọ́lọ́ mi kí ló wá so làákàyè ni ó darí èèyàn lọ bí ẹsẹ̀ ojú lè yóò fi rí ẹsẹ̀ tẹ́ yóò fi etí lè yóò fi gbọ́ ẹsẹ̀ tá àgbà ah, ń gbọ́ music yẹn ó wá dùn òun lọ disco house òun wá gbọ́ music ojú lè yóò fi ẹ tẹ́ bá ṣe zìnà ojú lè yóò fi rí ìrìkúrì tẹ́yẹ̀ so tó bá tó wá jẹ́ pé èèyàn ti lè sọ̀bíìtì gbogbo wájú rẹ̀ báyìí orí rẹ̀ báyìí fèsì rẹ̀ báyìí lẹ̀fọ́ náà which is pé kò ní fojú wòwòkuwò kò ní fetí ẹ gbọ́gbọ́ kúgbọ́ kò dẹ̀ ní fi làákàyè rẹ̀ ro ìròkúrò ọlọ́wà ni ẹni tó bá ti rí bẹ́ẹ̀ fàhùwà múmilò olùgbàgbọ́ òdodo nù. because he thinks for Allah he sees for Allah he lives for Allah so ó ń gbọ́ ó ń rí ó ń wò ó ń rò tọ́lọ̀ nìkan fáwọn mọ́mìnì olùgbàgbọ́ òdodo nìyẹn so ibẹ̀ lọ́lọ́run ti bá wa yọ mùsílímù he who submitted his total life to the will of Allah muslim ẹni tó yẹ pé wọ́n gbà pé òun kọ́ lòun nira àwọn ẹni nǹkan tó bá wà wájú rẹ̀ báyìí. sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò ti pé tọ́lá ń wo jù lọ yọ bá yẹn dànù yọ àmà nífẹ̀ẹ́ yọ máa jẹ́ torí ọlọ́run yọ máa bínú yọ máa jẹ́ torí ọlọ́run tíṣà ìtọ́ni bá fẹ́ dáyẹ̀ láàmú kẹ́yìn ọlọ́ bínú sí nǹkan ní ìtẹ́ ìṣe torí ìtọ́lọ́ tó bá ti lè ronú jìnlẹ̀ báyìí tó bá ti lè ronú ọbí tọ́lọ́ ìlọ́fà tó fi jẹ́ pé ìsìláàmù pàfẹ́ẹ̀tì gan ó ní ká sín tí mùsùlùmí bá sín kó sọ pé alihamudulilayi ọ̀ràn yẹn wá ní fún àwa tí a bá gbọ́ tá a jẹ́ mùsùlùmí láti sọ pé yarhamukallah tábà wá ń jà kọ́ ọkọ àtìyàwó wọ́n ń jà lọ́lé lọ́kọ́ bá sí <clears throat> lọ́ba ní alhamdulillah bẹ́ẹ̀ ọ̀rẹ́ yẹn ni kí àwọn sọ pé yarhamukallah ṣẹ́ẹ̀sì lọ ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n ń jà ìkaba sí ó sọ alhamdulilayi dandan ní kẹ́lí kejì ọ sọ pé yarhamukallah tí ọba ti sọ ọlọ́run lẹ́tọ̀ tí ó gbà lọ́dọ̀ rẹ̀ fún ẹni tó sí tó ṣe alhamdulilayi yẹn sẹ́ni pé ìsìlámù ń so wá pọ̀ nìyẹn ìsìlámù sẹ́ni pé pọ̀ yà wá ìsìlámù ń so wá pọ̀ so ká pàdé èèyàn ká sálámà sálámà aleikum sunna ni kátàwọ̀ ọ̀rọ̀ yọ ni ọ̀rọ̀ yọ ní kátàwọ̀ so which is say tọ́ọ̀rẹ̀ méjì bá wà àbọ̀pàṣẹ àwọn wà tí o bá ti fáwọn méjì jẹ́ oníwàhálà papọ̀ which is pé ìjà òní máa lọ́ọ̀dù láàrin mùsùlùmí àti tí ẹ bá ti mùsùlùmí lókun because tọ́ọ̀nì kìíní bá ní ṣètánì gbá òun torí ẹnìkejì tí ò sálámà tọ̀hún wá sálámà kó tó wá jẹ́ ṣètánì òtún gbà múdé bí kó tó má da ọ̀sálámà tó wá tilẹ̀ wìsáǹdì ìyà lọ́dọ̀ ọlọ́run bísímìlà bẹ́ẹ̀ lọ́kọ̀ àti ìwọnú ilé salamu alaikum kọ́lá bí ó lè jú wí wà lẹ́gùn sálàmù ẹ wá lè jú lónìí ẹ lè jú lọ́la ìgbà tó bá ti dọ̀tún lọ ajá nípa òkè ibà ń sọ̀rọ̀ ń sálámà so Islam ọlọ́run fi ṣe ìkẹ́ fún wa ó fi ṣe àánú fún wa ni so àwọn tá a bá bára wa ní mùsùlùmí ń ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àmọ́ wa bẹ́ẹ̀ nínú àánú rẹ̀ kọjọ́ kó ṣe ń rọrùn fún wa kárí ìsìláàmù ṣe gẹ́gẹ́ torí pé tọ́wájú ọ̀gbẹ́dẹ àfìyàmọ̀ anábìwá sallallahu alaihi wasallam yóò rí àwọn kan yóò àyà ara àwọn tèmi nì ọlọ́wà nílà fún ìsara àwọn tiẹ̀ látàdìrì máa látàdìrì máa àhádásí omi bàdìk ọmọ tí wọ́n dálẹ̀ lẹ́yìn ìgbà ọlọ tán látàdìrì máa àhádásí bàdàk ìtọ́lá òfin dáná bí lónìí látàdìrì máa àhádásí bàdàk ọmọ tí wọ́n ọmọ innovation tí wọ́n dálẹ̀ lẹ́yìn ìgbà ọlọ tán ńgbà wà ń bẹ̀ ó ṣe mòlúdì ńgbà wà ń bẹ̀ ó yànnà ní sùn ṣàbáàdì. gbàtọ̀ wà ń bẹ̀ ó máa sọ̀rọ̀ látò kọ́dírì kọ́ ọ máa ta tẹ́ǹtì kọ́ ọ máa pèrò nígbàtọ̀ wà ń bẹ̀ ó kì í sòkù gbogbo nǹkan ni wọ́n ti dálẹ̀ lẹ́yìn tó kó bẹ̀tàn látàdẹ̀ yìí máa anábì ó wù ọ pé àwọn ènìyàn náà wọ́n wọ́n rí mùsùlùmí aláwa nílà ara àwọn tiẹ̀. لأنك لا تدري ما أحدثوا بعدك ọmọ tí a dálẹ̀ lẹ́yìn ìgbà tí okúrò ń bẹ̀ tán. tó ló fi jáde pé ó yẹ kí mùsùlùmí ó tiẹ̀ jìnnà gédégédé síbi díà ẹsẹ̀ ọ̀dá ṣùgbọ́n kéèyàn jẹ́ lẹ́sẹ̀ dájú kéèyàn tó bí díà lọ. kódà ìmáàmù ahmadu ọba ambali ó ní kọ̀yẹ́ kéèyàn bá kẹfẹ́ rí ṣe kọ̀yẹ́ kéèyàn bó ń bídà ṣe ṣùgbọ́n tó wá jẹ́ pé kọ̀ wá sẹ́ni tá a lè bá ṣe mọ́láyé jà àwọn méjèèjì lọ dẹ́dẹ́ sí ni kásàdá nìkan ṣe ó ní òun pìrì bá kóun bá kẹfẹ́ rí ṣe ju kóun bá oníbídà ṣe lọ subhanallah imaamu ahmed wa muhammad imaamu ali sunna ẹni tá a pẹ̀lú bídà yìí he may be claiming to be a muslim o. ìkọ́nà olè lọ mọ́kà yìí mọ́kà bẹ lọ́nu ẹ̀ ń pẹ̀rẹ̀ léyà ṣùgbọ́n bídíà mọ̀tàdì innovator nínú ẹ̀sìn olùgbé ẹ̀wò gan ṣé bá dẹbi ó sì pẹ̀lú ọ̀gbẹ́dẹ ṣùgbọ́n ìpè àwọn ìpè àwọn ẹlẹ́sẹ̀ ọlọ́run wá àwọn lọ́lọ́lọ́lọ́ àdàbí pè mọ́ra rẹ ìmọ̀ àdàkú bá àdàkú. ọmọ tí ti lọ dálẹ̀ ní ẹ̀sìn ìgbà tó ti kú ọmọ ẹ̀ so ọlọ́run ò sọ pé káàdé bí ọmọ pé àwọn ẹlẹ́sẹ̀ mara wọn rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run sọ fọ́nà bíi pé sípẹ̀ àgbàpẹ̀ so which means pé yóò rọ́nà lọ ju oní òtí lọ pàpà ẹni tó lọ dá nǹkan kan lẹ nínú tó wá pè nǹkan tó fẹ́ nìyẹn. látọ̀dọ̀ ẹni máa hàjà tó bá wà jáde tí so sẹ́nu pàdé bí o fi kọjá ìgbéra kàrún ìpè àwọn wo ẹlẹ́sẹ̀ ẹni tọrọ rẹ kú díẹ̀ káàtó nǹkan kan ẹni ọgbà bẹ́ẹ̀lẹ̀ tí ọ̀sá ti ṣẹ bọ àwọn bídíà ò tiẹ̀ kò tiẹ̀ sọ náà níbi ó ń bídíà dé torí pé ẹni tó bá ti lè dá nǹkan kan lẹ̀ tó bá ti lè pè lẹ́sìn lọ́dọ̀ ara rẹ̀ ń gọ ọlọ́run ń gọ ànábì nù ìtẹ̀yẹ̀ máa fi fún ni tí ẹni tó ṣe ṣe dáa pé ẹ ṣe kíní ìdá ẹ ikun ẹ yọ bí Islam ọlọ́run ọba ti perfect ẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam ànábì náà wá perfect ẹ̀ fáwa náà nígbà tó ń deliver kò fi kọ̀yọ́ so ọlọ́run wá sí àwa ní ẹni tí ń practice irú ẹ̀sìn eléyìí so ó ká máa dúpẹ́ fún weta ala wa ta'ala wípé ajẹ́ mùsùlùmí àtọ̀mọ́ wa bẹ̀ Allah àwọn afáàfà nǹkan láàrin ara wọn wọ́n sì fìmọ̀ ara wọn pé ṣé kéèyàn sọ kèfèrí di mùsùlùmí ńlọ́lọ́lá jù ni àbí mùsùlùmí tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kírìdì rẹ̀ àkídà rẹ̀ tí ọba sọ háhá àkídà rẹ̀ àwọn scholars wọ́n ní arẹ́ nìkan tí sọ̀yọ́ di mùsùlùmí kírísítà ní lẹ́yìn tẹ́lẹ̀ ẹni lọ́sọ́ di mùsùlùmí oníṣàgbó lẹ́yìn tẹ́lẹ̀ ẹni lọ́tọ́ di mùsùlùmí wọ́n ní sóun ló ṣiṣẹ́ ni àbí ẹni tó yẹ pé mùsùlùmí ti ń jóògùn lọ́wọ́ náà bí òṣèré jóògùn mọ́ mùsùlùmí ti ń sàtàlátù pátá sàtàlátù lẹ̀ lọ́wọ́ náà bí òṣèré ṣe mọ́ mùsùlùmí ti ń ṣe mòlúdì mùsùlùmí ti ń sígbẹ́rẹ́ mùsùlùmí ti ń gbé tutù wọ́n ní ta ló ṣiṣẹ́ náà àwọn méjèèjì eléyìí pẹ̀sẹ̀ ń wò yìí ọlọ́lọ́mọ yìí kírísítẹ̀ tó si mùsùlùmí wọ́n lé lẹ́yìn kọ́ wọ́n ní à à ọ̀pọ̀ kálukú pé wò mí mo mọ́ sọ òògùn ẹni lọ́lọ́run ló fún mi tí ni mi tẹ́lẹ̀ mo máa ń ṣe zìnà ọ̀rọ̀ ẹni ni mo gbọ́ tí ìfi ṣe zìnà mọ ẹ̀wọ̀ èmi tẹ́ ń wò yìí mo máa ta làgbà náà méjèèjì ta ó ń díìlì pẹ̀lú primary assignment ta ló ń díìlì pẹ̀lú secondary assignment nínú àwọn méjèèjì ìkọ́tà ìmọ̀ mọ́sálà ni mùsùlùmí lélẹ́yìí ọmọbìnrin yìí mùsùlùmí ni ṣùgbọ́n aṣọ ọ̀wọ̀kúwọ̀ ni máa ń wọ̀ ọ̀kẹ́ ayé bóló ń lo kìmáàrù náà kìmáàrù ó fún ma láà bóló ń wọ jàlábíà jàlábíà ó fún ma láà gbogbo ara rẹ̀ lèyìn ọmọ pé bára rẹ̀ ṣe ríre ẹnìkan wá gbìyànjú láti jẹ́ kó máa lo aṣọ tí ó fúri gẹ́gẹ́ bí aṣọ mùsùlùmí tàbó tiẹ̀ wá tó wá bá sọ̀rọ̀ débi pé ó wá bojú fún Allah wọ́n ní sẹ́ni ló ṣiṣẹ́ ni abẹ́ni tó lọ mú kírísítẹ́nì abẹ́lẹ́bọ tọ́sọ́ di mùsùlùmí mọ́sálà ni mọ́sálà ni táwọn afa yára wọn nímọ̀ lórí ẹ̀ ṣé ẹ rí ẹ jẹ́ sọ kankan fún ìjọba ṣe rọ ẹ̀sìn wáhayọ lára àyè wáhayọ lára àyè tàwùkìfíyà lẹ̀sìn kí ni jẹ́ tàwùkìfíyà tún in tó ti ní manhaj tó ti ní syllabus ó ti ní way of doing it ó lẹ̀sìn wáhayù wáhayù òun ni revelation òfin ti wà islamic law nǹkan yìí this is how it should be done ráàyù òun ni ìròrí bóyá mo wò pé ẹ wo amẹ́ríkà làwà yìí o nàìjíríà làwà yìí o when you are in Rome you behave like a Roman Say life is a ni àbí wherever we are a máa tẹ̀lé manhaj the syllabus the way of doing things according to the prophet sallallahu alayhi wasallam. no matter the condition no matter the environment and no matter the occurrences irú ìṣẹ̀lẹ̀ torí ọmọ ṣẹlẹ̀ how should we deal with it wàhálù and ràhálù am I communicating? And this should be applicable to it should be applied to everything taba jẹ́ mùsùlùmí it should be applied to everything taba jẹ́ mùsùlùmí because anabi sallallahu alayhi wa sallam nǹkan kan ṣẹlẹ̀ anabi wa ni ẹja zombi ẹja wà báyìí ìkànnì àwọn sàábé láti di anabi léèrè pé àwa ayọ̀ àmọ̀ra ayọ̀. ṣé revelation lọ wá pé ká dúró ń bí ni àbẹ́yìn ilẹ̀ rò bẹ́ẹ̀ ànábì ni mo rò bẹ́ẹ̀ ni o ó tọ́ ẹ pẹ́yìn lẹ rò bẹ́ẹ̀ tá a bá dúró ń bí lógun yìí ọjà ọjẹ wa o torí mi máa ń pa ogun eléyìí o tó bá jẹ́ ẹ wo ẹ wo yìí mọ̀ ẹ wo ẹ táwọn ń sọ ọ̀sẹ̀ ọkọ̀kọ̀ bíi àlẹ́ òun máa ń pa nǹkan yẹn ṣùgbọ́n kọ̀sáré lo personal knowledge yẹ personal. kí ni ẹ̀ pé ànábì táwa dúró ni wọ́n pàwá dànù lálàlàlà tóró ti mọ̀ wípé wáhayù ó supasíìdì ráàyù. For instance, in our midst, we have teachers, we have bankers, we have traders, we have drivers, abi. ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ ó wá jẹ́ ọ̀rọ̀ banking a gbọ́dọ̀ gbọ́ ẹ̀sìn rẹ bí wípé ẹni tó bá jẹ́ báńkà ní wa èmi ò ṣe báńkà ń sìn èmi wá sọ̀rọ̀ pé ẹja tírìtì ọ̀rọ̀ ẹ̀ báyìí ẹni tó bá jẹ́ báńkà ní wa kọ́kọ́ sọ pé tá a bá ṣe bẹ́ẹ̀ a regret no ìtọ́ ẹ̀kọ́ sọ ni pé sísà bẹ́ẹ̀ ṣe wí ẹ̀sìn ló wí bẹ́ẹ̀ àbẹ́yìn lẹ́rù bẹ́ẹ̀ tí n bá fi sọ pé ẹ̀sìn ló wí bẹ́ẹ̀ kò ní sí èèmọ̀ especially tí bá ti rí ẹ̀rí fún bọ́tí wọ́n sọ pé mi mo rò bẹ́ẹ̀ yóò ti mọ̀ pé ókè it is because I am an ignorant of that particular issue so yọ ọ̀sán wa sọ pé sir ṣe mọ̀ pé I'm a banker sir tá a bá ṣe báyìí a regret o báwo ni ká ṣe wá sí ẹja ṣe báyìí bàbá wa tẹ́jọ́ pé ní ìṣe eléko làwọn àwa ni ókè o jama yìí fẹ́ nílò epo tá a fẹ́ máa fi fìnáǹsì mọ́ṣáláṣí wa ilé iṣẹ́ wà ní hostel wà ní làbá múrò rí wá ẹja ṣe kìnnì kan ẹja ṣe kìnnì kan tó bá jẹ́ pé ìkànnì rò rí tá a mú wá yẹn rọ́ǹdì ìgbà tó jẹ́ pé mùsùlùmí ní gbogbo wa tó sì jẹ́ pé ọlọ́run sọ pé wọ́n rán wa ní kankan jẹ̀sìn lọ tó jẹ́ pé gbogbo tá a bá ń ṣe ó gbọ́dọ̀ lọ padà result sí ẹ̀sìn kò gbọ́dọ̀ sáré sọ fún wa pé <laughs> location tẹ́gbẹ́ dálé epo sínú ẹ̀ ààrẹ ni rà no ìgbà fún ó béèrè tó ẹ pé ìsìláàmù ti jìnnà lára wa ni wípé ìta sọ yìí ṣé ẹ̀sìn ló wí bẹ́ẹ̀ abẹ́ ilẹ̀ rò bẹ́ẹ̀ tá a bá sọ pẹ́sìn ló wí bẹ́ẹ̀ tá a rẹ́rìí mú wa wọn ní ṣe mọ́ ṣùgbọ́n tá a bá ti sọ wípé àwọn ẹ̀dá rò bẹ́ẹ̀ wọn ò ní ẹ jẹ́ n ṣàlàyé fún yín ibi tẹ́ ẹ bá fẹ́ dálé epo sí ọgbọ́dọ̀ ìjọba báyìí nǹkan gbọ́dọ̀ báyìí sí bọ kíníkan báyìí gbọ́dọ̀ wà ń bẹ those are the facilities tá a níbi bẹ́ẹ̀ those are the situations tá a gbọ́dọ̀ consider ìlọ́fà tí sọ̀hábì sọ̀hábì yòó jẹ́líl tó fi sọ fún àdébí pé àwa ayón àmúra ayón ṣé ẹ̀sìn lọ sọ pé ká dúró síbí níbi ogun tá a fẹ́ jà yìí ni àbẹ́yìn lẹ́rù bẹ́ẹ̀ àdébí wa sọ pé ẹ̀mí mo rò bẹ́ẹ̀ oní sáà tá a bá dúró ní ọjọ́ ọjọ́ wa o. ìsìláàmù mùsùlùmí nù. ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyara ọlọ́run ni ẹ ẹ lè rí láéláé ẹni tó gba ọlọ́run gbọ́ lọ́kùnrin ẹ ẹ tún lè rí láéláé ẹni tó gba ọlọ́run gbọ́ lóbìnrin ọlọ́run ọba àtànẹ́bí ó sọ pé báyìí ni nǹkan kan kọ́ wá sọ fún láì bíyà. ẹ gbọ́jọ́ mọ̀ máa káàlẹ̀ lè mùmínì wàlá mùmínàtì ìdá qada Allahu wa rasuluhu amúrán ayyakuna lahumul khiyaratu ẹ lè rí it will never possible ẹ lè rí láéláé lẹ́ni tọ́lọ̀ wọn bá sànú ẹ̀ tó gbọ́ lọ́n gbọ́ lọ́kùnrin àbí lóbìnrin kọ́lọ̀ wọn bá wá sọ pé báyìí nìkan káàdébí ọ sọ pé báyìí nìkan bó ti wù kó rò kóun gbọ́ tó irú ìmọ̀ tó wò kóun ní irú ọlá tó rí kó ní irú ìrírí tó wulẹ̀ rí kó ti ní tọ́wọ́ ti jẹ́ kọ́lọ̀ àtàlẹ́bí lọ́ba sọ pé báyìí kò ní ní choice ju pé kó ṣe kí ni o kó kó kó kó kó kó kọ̀ǹfọ́ọ̀mù kó sọ fọ́ọ̀mù kó submit ó dẹ̀ abide by ìtọ́nà àtàlẹ́ bíbá sọ sallallahu alayhi wa sallam má káàdì lè mu'minin wala mu'minatin nígbà tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ yẹ ọ wá sọ tọkùnrin lọ́tọ̀ sọ tóbi lọ́tọ̀ which is pé ìta àfi wọn tọkùnrin láàfi wọn tóbi nínú pé ẹ wọ náà àbẹ́wà nìyẹn náà <coughs> má káàdì lè mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyara kọ̀tọ́ o kò rẹ̀ pọ̀síbù fẹ́ẹ́nì kan tó gbọ́lọ́ngbọ́lọ́ fún yìí àbẹ́ẹ́nì kan tó gbọ́lọ́ngbọ́lọ́ bẹ̀ kọ́lọ́wọ́n àtàdébí ọ̀ sọ pé báyìí lọ́rọ̀ kó wọn wá sọ pé bá mi ìlú lọ́rọ̀ tó. ẹnlẹ́ nìkan wá bá nàbí ọwọ́ ni wà nàbí azimbi fi zina ànàbí yọ̀dá fún mi o èmi fẹ́ máa ṣe zina ah nbi tóbi ní pọ̀ dé láyé yìí kí wọ́n dẹ̀ láì jí mi èmi tí mo dẹ̀ handsome. àwọn sàhábà haba wọn wá yí padà pé káì ànábì ní ẹ̀fílẹ̀ ànábì wa fàmàrà ànábì wa sọ àwọn ọ̀rọ̀ fún ànábì ní bó ni ó ṣe rí lára rẹ tó o rí ọkùnrin mi pẹ̀lú màmá rẹ tí èsì bàbá rẹ òun ni kọ́lọ́ mẹ́jà rí bó ni ó ṣe rí o rí báyìí pẹ̀lú ọmọ rẹ lóbìnrin kọ́lọ́ mẹ́jà rí tó o rí pẹ̀lú àǹtí rẹ tí èsì rẹ kọ́lọ́ mẹ́jà rí ànábì ni bí wò ní nítorí pé tí mo fẹ́ràn jù ní zìnà mo wá gbọ́rọ̀ rẹ̀ mo wá fẹ́ kó lọ́dọ̀ rẹ̀ lónìí ní tí mo wá kó ìrìnàjò báyìí ní zìnà. sọ́kpẹ́sẹ̀ yẹn wù ṣùgbọ́n torí pé ọlọ́wà tàbí ìdílé sọ pé rárá ó dẹ́gbà bẹ́ẹ̀ ni gbogbo wa náà bàbá bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bàbá ọ̀rọ̀ kan báyìí ni mo fẹ́ lọ rèé tí wọ́n bá ti lè mú ọ̀rọ̀ àlàyé ẹ̀sìn wá ṣé bó di di ẹni tọ́lọ̀ wọn bá rán làwọn èèyàn ń bi léèrè pé ṣé ẹ̀sìn ló wí bẹ́ẹ̀ àbí ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ ẹni tó sọ̀rọ̀ yẹn máa ń pa nǹkan yẹn ju bá nẹ́bí ṣe sọ́lọ̀ o you get what I'm saying ẹni yẹn máa ń pa nǹkan yẹn ṣùgbọ́n ìbílẹ̀ kò sírú ròrí téèyàn lè sọ pé òun ní láyé kò sírú experience tó lè sọ pé o ti rí kò sírú ìmọ̀ tó lè sọ pé o ti mọ̀ tọ́lọ́n tàbẹ́bí supersede ẹ̀ ó superior lórí nǹkan kí nǹkan tó bá lọ mọ̀ ẹ ọ̀jọ̀gbọ́n ẹ ọ̀mọ̀wé ẹ onílàákàyè àtúnyọgbọ́n rẹ àtiwé rẹ àtìlàákàyè rẹ àtìrírí rẹ bọ́lọ̀ ń ṣe fẹ́ bá nẹ́bí ṣe fẹ́ ó jùlọ. eléyìí túmọ̀ sí pé bá a jẹ́ mùsùlùmí yìí oríire la ṣe so kára mẹ́jọ lórí ibu àwọn àfáwa ní òkè ọya àní ẹ sọ fún wa sẹ mọ́sálà tá a mú wáyé ẹni tí rẹtifáyì kírìdì ìgbàgbọ́ àwọn mùsùlùmí tó kù díẹ̀ káàtó tó ń bá wọn súnmùfù nẹ̀ tó ṣètì nẹ̀ ṣé ń lé òun ló ṣiṣẹ́ rẹ̀ jù ní abẹ́ni tí ń kọ̀ ń bá ti kèfèrí tí sọ di mùsùlùmí ta ni ó ń ṣiṣẹ́ rí jù náà méjèèjì àbá bẹ̀rẹ̀ sí yára wọn nímọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wá yára wọn nímọ̀ sẹ́ẹ̀sì rí kúnú máa sọ dìkì ọlọ́ni ayọ́ alábí ní amọ̀nù ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ìtakùnlọ́wọ́ kúnú máa sọ dìkì ọlọ́run ti mọ̀ pé argument ma wà láyé lórí gbogbo nǹkan ọlọ́wà ni ẹ tí argument bá ti wà lórí nǹkan kan tẹ́ ẹ olùgbàgbọ́ òdodo ìtakùnlọ́hà ẹ ọlọ́run máa sọ ẹ wá wo èwo ló jẹ́ nínú àwọn tí wọ́n yẹn àwọn ni ẹ bá lọ ẹni tí ó kò bá jẹ́ bàbá rẹ bá jẹ́ ya rẹ. kọba bá jẹ́ rẹ kọba bá jẹ́ rẹ kò bá jẹ́ rẹ tọba bá pé ní òsì lórí òdodo olódodo ni ọba lọ tọ ọba tó ń òdodo. ya ayyuha alladhina amanu ittaqullaha wa kunu ma'as sadiqin. kúránì o ọlọ́lá yóò gbàgbọ́ òdodo ẹ ọlọ́run lórí gbogbo nǹkan nínú gbogbo tó yọ àwọn ni ẹ máa bá làáfà rẹ àtàfà mi níbàjọ sọ̀rọ̀ kan masiala òkú jíjẹ dáa òkú jíjẹ ọ̀dá ẹni tó bá jẹ́ olódodo nìkan tẹ̀lé mòlúdì ṣiṣẹ́ dáa ẹnìkan ní mòlúdì ṣiṣẹ́ ọ̀dá má kọ̀nsídà familiarity kọ̀nsídà ta lọ́wọ́ o òdodo oníkọ́ kọ̀nsídà ìlànà afáàfin sọ fún wa pé tó bá jẹ́ pé ká nífẹ̀ẹ́ àbí ká kórìíra tó wáyé kó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹbí ànábì ọba ti fi àwọn kùrẹ́ṣí lẹ̀ kọ́ wá mú Islam àwọn kùrẹ́ṣí jẹ́jẹ́ ẹbí ànábì wọn gba Islam so ànábì kọ̀ wọ́n lẹ̀ And he went away with Islam and Muslims. So yẹ pé family tribe ìran òun lọ́ba pàtàkì inú ká nífẹ̀ẹ́ àbí ká kórìíra ni ànábì ọba ti fa àwọn kòrè sílẹ̀ tọ́lá àwọn ènìyàn rẹ̀ tribe rẹ̀ bí báwọn ti jẹ́ Yorùbá táwọn kan jẹ́ Haúsá táwọn kan jẹ́ Igbo tribe nìyẹn kọ̀bíìlà kọ̀bíìlà tún ní tribe ìran anta min ayati qabila from what tribe are you inú ìran wo ni wọ́n ti wá ana min qabila ti yorùbá yorùbá ni ìran tí mo ti wá wàhálà min qabila ti haúsá wàhálà min qabila ti yíbo qabila tu tribe so lárúbáwá òun ni tribe ànábì tó bá jẹ́ pé ká kọ̀nsídà tíráìbù òun lọ́ba lágbára ju ká kọ̀nsídà ẹ̀sìn lọ ni ànábì ò ní bá gbogbo àwọn bilal ṣe tẹjọ ọmọ áfíríkà ọba ọmọ róòmù ṣe ọba ọmọ Paris ṣe torí kíni torí pé àwọn ẹbí rẹ̀ àwọn ọ̀ràn rẹ̀ lárúbáwá ni wọ́n ṣùgbọ́n wọ́n jẹ́ kèfèrí so ànábì lọ gbé ẹ̀sìn ìjọba yẹ́sìn. ó gbé lérí ìjọmọ ìyá ìran pé ìran mi ni tó bá jẹ́ pé ẹbí ni fámìlì òun ni ju ẹ̀sìn lọ ni ànábì ọba ti kúrò lọ́dọ̀ àwọn àbúlàbì ọ̀nkù ni ọ̀nkù rẹ̀ ni àbúlàbì ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn lásán yìí àbúlàbì Islam so ànábì sallallahu alaihi wasallam ó wá fún àwọn mùsùlùmí tí wọ́n gba ẹ̀sìn tí wọ́n jẹ́lẹ́sìn Islam over his own family tó bá jẹ́ wípé ìfẹ́ ìlú pé ìlú mi báyìí ní ìlú mi òun ló bá borí ìfẹ́ ẹ̀sìn ànábì bàbá ti fi mẹ́kà alẹ́ fún bàmọ̀ dínà lọ because he was born in Mecca sallallahu alayhi wa sallam he was born in Mecca ṣùgbọ́n he left Mecca for Medina torí kí torí fẹ́ẹ̀sì kódà ìlú tàbí láìkì jùlọ ayé Mecca ni Mecca lànàbí láìkì jùlọ ayé ṣùgbọ́n ìfẹ́ ẹ̀sìn ó ju ìfẹ́ ìlú lọ. Mecca wọ́n gbọ́lá fún ìjẹ́kẹ̀fẹ̀ yìí. Madina wọ́n retí Islam because níjọ́ tàbí lọ tọ́yìf tó lọ propagate Islam ní tọ́yìf mo wà privileged láti lọ lóye tọ́yìf níbi tàbí lọ tó gbẹ̀sìn lọ tí wọ́n ti ń lé ànábì lóko so gbogbo ẹni tó bá fẹ́ gba ẹ̀sìn súnà yóò ti gba èbú mọ́. yóò ti gba kíkọ kíkọ tẹbi ọkọ ọlẹ yóò ti gba mímọ wá àléébù rẹ táwọn èèyàn mọ wá àléébù rẹ tí wọn ò ní rí tó times hundred lára nǹkan míì lára ẹlòmíì ṣùgbọ́n táyà pé ìjọ ìjọ àléébù wọn máa wá wá sọ́dọ̀ tiẹ̀ torípò ti gba ẹ̀sìn torípò ti gba súnà nẹ́bí sallallahu alaihi mistake ẹ̀ wọ́n máa wá tó ń la wá tá a bá jẹ́ ẹlẹ́sìn ti níbi gbogbo nǹkan tá a ṣe tí wọ́n sọ pé o sì ní alùsùnà ni ọ o sì láfa ni ọ nínú sọ̀rọ̀ nínú ìwà nǹkan mi bẹ tó yẹ pé a máa gbé ọlá fún ẹ̀sìn a máa nǹkan mi bẹ tó yẹ pé a mi lè gbà ṣùgbọ́n torí ẹ̀sìn a gbà nǹkan mi bẹ tó yẹ pé a no no no no no mi ò lè ṣe mi ò lè ṣe ṣùgbọ́n torí ẹ̀sìn a ṣe. torí ẹ̀sìn a ṣe torí ẹ̀sìn a mo sọ fún wa pé ṣé Khalid náà dàbí kánú àwọn sàhábà ó ń lé kèfèrí kan lọ gbà tó ń lé kèfèrí yẹn lọ lójú ogun wọ́n ń jagun ní o ṣàfihàn tógun bá ti dé kò sí pé kíní kálukú para wọn kẹ̀kẹ́ mùsùlùmí yìí sàhábà yìí ó wá ń lé kèfèrí yìí lọ gbogbo àwọn èèyàn ti rí pé ah lágbájá ni lọ́tọ̀ ìlé kẹfẹ́rí ayé kẹfẹ́rí ìta lónìí nígbà tí ó lè bá lòótọ́ ọ̀sánkaba kẹfẹ́rí yẹn ṣubú ọwọ́ mú ọ̀bẹ ó mú idà jáde ó fẹ́ sá kẹfẹ́rí yẹn bá sọ pé láìláìlọ́lá láìláìlọ́lá láìláìlọ́lá sábẹ́ nǹkan sánídà ni gbáà padà wà ní ànábì ni ànábì ni. ẹ tó lé lọ́dọ̀ ọ ó ní rákòrò ó ti dọ́rùn mo jẹ́rìí ẹ̀ ó lẹ̀ tẹ̀ wàá máa ń tọ́ fọ́ọ̀nì kí lọ́ fọ́ọ̀nì ó ní mo ṣe lé bá tí mo jù kábà tóóré dì mo fa ìdá yọ nígbà wèrè rí dà ní máa ń pè ó fi ń sẹ̀tàn ni à àdébìnrin tó bá fi ń sẹ̀tàn kọ́ ṣé nǹkan yẹn ò tóbi ni sàbẹ̀ òní tí tàdébì fi kúrò láyé làdébì máa sọ fún un pé tọ́ yá máa tọrọ àforíjì o èèyàn wí láyé láyé láwọn ọdẹ sá sábà pé ń ń ṣe from the reception nǹkan tó lé ni he was a polytheist ọ̀sẹ̀ bọ́ and that was the beginning of the battle between them ṣùgbọ́n wọ́n kàn fún Islam wá nígbà wọn síta o within a very short period ìyẹn wá rò pé ẹ̀tàn ni ó dẹ̀ yẹjú ẹ̀ anábì wá ń fi Islam a very short period ó wá ń gbélé ó wá ń fún lọ́lá ju ìjẹ́tẹ̀fẹ̀rí tẹ́ni ti ń ṣe é bọ̀ láti jọ́ yìí ẹ̀ tẹ̀lé mi. Islam how many minutes how many seconds. àdébí wa gbọ́lá fún ìjẹ́ mùsùlùmí ìgbà péréte yẹn ó wá gbọ́lá fún ju kèfèrí tẹ́lẹ̀ tí ń sẹ́bọ̀ láti ọdún yìí lọ so ìfẹ́ ẹ̀sìn ìfẹ́ ẹ̀sìn ló gbọ́dọ̀ borí gbogbo ìfẹ́ lẹ́mìí wa ìfẹ́ ẹ̀sìn so a gbọ́dọ̀ sọ pé ẹ àfa wa ó wá lọ lódì lábàtẹ̀lé no bàbá wa lọ lódì lábàtẹ̀lé no ìyá wa lọ lódì lábàtẹ̀lé olólùfẹ́ wa lọ lódì lábàtẹ̀lé no ìtọ́gbọ̀nà jẹ́ priority wa ẹ̀sìn ni algaradu lásàsì yù ẹ̀sìn ni so eléyìí ni ó jẹ́ pé yọ̀rọ̀ wà lọ́rùn láti lè jẹ́ pé bàtà níbi ti jẹ́ leader by example tẹ́lẹ̀ bí ti lè a leader by example so tánẹ́bí fi lè gbọ́lá fún ẹ̀sìn ju ìran rẹ̀ lọ tánẹ́bí ti lè gbọ́lá fún ẹ̀sìn ju ẹbí rẹ̀ lọ tánẹ́bí ti lè gbọ́lá fún ẹ̀sìn ju ìlú rẹ̀ lọ àwa náà ẹ̀sìn lágbọ́dọ̀ gbọ́lá fún ju gbogbo nǹkan yòókù lọ so tọ́ ìfù yẹn ibẹ̀ lànẹ́bí lọ sọ́lọ́ lọ́rọ̀ sọ́lọ́ nígbà tí wọ́n tà ń da ẹ̀sìn irú mọ́ lọ ní maka tí wọ́n gbà àníbà òkè òkè báyà tá a bá tó alharakatu baraka alharakatu baraka alharakatu baraka there is blessing in there is blessing in moving stagnancy kéèyàn dúró sójú kan rigidi kódà èèyàn máa sún alḥarokatu barokatu alḥarokatu ẹ̀yọ́ baroka àbí kókó fèlè harokati baroka méjèèjì náà lọ́lọ́ sọ́yìnkù yìí bàtà nàbí débẹ̀ wọ́n lẹ̀ lóko wọ́n ń bàjá wọ́n fẹ́ pa ànábì kú nínú ìlú gbogbo ẹsẹ̀ rẹ̀ báyìí kìkì ẹ̀jẹ̀ gbogbo bàtà tànábì wọ̀ ẹ̀jẹ̀ ni sọ́yìnkù anabi wa dúró bàtà anabi jáde nílùú wọ́n tó wá sẹ́ẹ̀tì àwọn ọmọ kéékèèké àtàwọn dèdèrè nílùú yẹn wọ́n sẹ́ẹ̀tì wọn pé kí wọ́n máa fànẹ́bì ṣe yẹ̀yẹ́ kó fi sin ànẹ́bì kúrò nínú ìlú bọ́ sẹ́yìn ìlú uu ee yúyú aa onímbọ̀ kiri kan kọ̀rẹ́ káà náà wọ́ọ̀rì onímbọ̀ orí gan orí rúgbọ̀n orí orí sókòtò yóò ṣe máa wò lókèlókè bí ẹkọ́ ń gẹ́gẹ́ lànà bí ọ̀nù a ti rẹ́dì gbogbo yẹn mọ́ ẹ daṣọ borí ọmọ wọ́ rúru kí gbogbo ẹgbẹ́ rẹ̀ ṣe kíní kan a gbọ́dọ̀ ti rẹ́dì gbogbo èyí náà mọ́ so ẹni tó bá fẹ́ gba ẹ̀sìn èébú ni kọ́kọ́kọ́ gbà ìkọ̀sílẹ̀ tẹ bí ọ̀fẹ́ kọ̀sílẹ̀ ni kọ́kọ́kọ́ gbà ìkọ̀sílẹ̀ tọ́rẹ̀ ọ̀fẹ́ kọ̀sílẹ̀ ni kọ́kọ́kọ́ gbà torí wípé yín ló wà nú mẹ́jẹ̀mú tútú bá lára àwọn features repentance kúkú ò láàyè ibi téèyàn ti ń dẹ́sẹ̀ lọ sáàyè bòmí the reason is ẹjẹ́ márùn gbogbo yín jọ mutí ọlọ́run wá sànù tiẹ̀ ọ̀fẹ́ mutí mọ́ láàrin àwọn márùn kó o dúró tí wọn yóò difficult torí wọn ó padà influence ẹ àyàfi ẹni tọ́lọ̀ ń bá ṣe ní èèyàn tó yẹ pé òun ni ó yàtọ̀ influence yẹn kì í sí ẹ̀ ní ó influence ẹ̀ mọ̀ ó máa wà bẹ́ẹ̀ ẹni tí ní charisma ability to, to control others. so ló dá ẹgbẹ́ ibi tẹ́ ẹ̀rọ ti ń dẹ́sẹ̀ tọ́lọ́wọ́ ìtàdé ètò ẹ̀fẹ́ fẹsẹ̀ yẹn lẹ̀ kéèyàn kú ń bẹ̀ lọ́dà àdúgbò tẹ́ ẹ̀ ti ń dẹ́sẹ̀ tẹ́ ẹ bá jọ pọ̀ ń bẹ̀ kéèyàn kú ń bẹ̀ lọ́dà inú ilé ti ń dẹ́sẹ̀ tọ́ba yẹ pé ìtẹ́jọ́ ń ṣe pọ̀ ń bẹ̀ kí ẹ̀kú ń bẹ̀ lọ́dà kódà nǹkan tó yẹ pé ìyẹn tẹ́jọ́ ń ṣe ẹ̀pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn yẹn ti mọ̀ ọmọ ẹ̀sẹ̀ yẹn ọ̀wà fẹ́ ẹ̀sẹ̀ máa ń kó kún bẹ̀ náà rúkú dà àyàfi tọ́ba yẹ pé ẹni tọ́lọ̀ ń sàánú tẹ́mi rẹ̀ ti le sí pé ìlè change mọ́ tọ́lọ́hún ni tí mo ti rí yìí tí mo ti gbà yìí ní tí a bá rí wọn sọ ìníwọ́rì. sọ̀tọ́ ìfù yẹn bàtà nàbí kú o àwọn ọmọ kéékèèké ìlú yẹn àwọn adìdìrì àwọn ọ̀dẹ̀ àwọn fọlọfọlọ wọn bá nẹbi jẹ yẹ títẹ fi sin ànẹbi jáde síbòdè ìlú yẹn báyìí ibi tá nẹbi jókòó báyìí jìbìlì dé bá jìbìlì dé màláíkà méjì tẹ̀lé tọ́ ìfìyà ìlú yẹn ẹgbẹ́ báyìí àpáta ni òkúta ńláńlá ní bìtìrìbìtì ìmí ìtóbi ju bẹ́ẹ̀ bá ti wà lọ tanstep lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ òsì ìlú wà láàrin jìbìrì wa dé ó ní màláìka yìí lọ́wọ́ ní nkẹ́ òkè yìí màláìka eléyìí lọ́wọ́ ní nkẹ́ òkè ọlọ́run ní kò pa wọ́n láṣẹ. ṣé kí wọ́n ti yẹ òkè eléyìí kí wọ́n gbé òkè báyìí kí wọ́n ti yẹ òkè eléyìí kí wọ́n gbé òkè. Okay tí wọ́n pa gbogbo àwọn aráàlú ìpò láti o àmì. o o o o o bàjẹ́ kó o ṣe wó mú kó bẹ̀sẹ̀ tí o lè yọ ọwọ́ jáde ànábì ní là bẹ́ẹ̀ kọ́ làálàlọ́ ó o ṣe kọjá pé ọlọ́run ọba yóò kúri ju mí àsìláàbì yìí máa yà àbúdù ọlọ́run lè mú jáde nínú bàrá àdí wọn ẹni tí wọ́n padà máa sin náà. ẹwà nú. sọ̀rọ̀ pẹ̀lú situation kílẹ̀ káàbí ọ̀sọ́ kálẹ̀dì àbẹ́yìn ni àtọ̀kọ́lọ́ oníhì tẹ́ bá wó wọn wó ń bá wọn àlè rí tí ó tún lọ wọn tí wọ́n rí bí iyẹ̀pẹ̀ àdẹ́bí ni rárá ẹwà wa lónìí a mọ̀ bá wọn lórí tí ò ní túmọ̀ ìní pàṣẹ máa àníjọ rìn mọ́ àníjọ jẹun mọ́ kí náà ṣe fún ọ tó le tó bá lẹ́gbẹ̀ẹ́ táwọn ará tọ́ ìfìsí fànàbí tọ́nà fi ní òkè yìí òkè yìí kápá wọn pọ̀ fànàbí ni rárá bàbá communicate so gbogbo àwọn kan nínú ẹ máa wo àánú tànàbí mi àti nínú ìlú tọ́ ìfù yẹn àtàwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ì sára àlù pẹ́pẹ́ àwọn wá ṣòwò ń bẹ̀ ni mọ̀jínà ni wọ́n ti wá táwọn ọ̀lọ́wọ́ sí tí wọ́n dá sí tí wọ́n tiẹ̀ máa ń tó ń ṣẹlẹ̀ àwọn wá ń tira ọjà wọ́n bá ń jáde bọ̀ tó bá pàdé bí sọ pé ó yá bísímìláì ẹ bá yé wọn jẹ́ ẹ wó wọn pọ̀ ṣé wọn ò ní pa innocent àwọn ni o ànábì ní ẹpẹ̀lẹ́ o ẹlẹ́ o àwọn iṣẹ́ òsì ẹ máa wá fún wò jẹ̀mọ́ ẹ gbọ́ o ẹ gbọ́ àárín dáadáa o ẹ wá máa tún wò sẹ́wọ̀ pé dáwà lànàbí lọ sínú tọ́yì ọ̀nà pèpè sẹ́sìn nẹ́ẹ̀fì lẹ́lọ́kọ nẹ́ẹ̀fì nẹ́ẹ̀ nẹ́ẹ̀fì jáde pẹ̀lú ìtìjú àbí ó tún wá wà ní bòdèlú yẹ láti jáde sí bádìrì rẹ̀ pẹ̀lú làwọn èyí tó dé o. ṣé òsì tẹ́ fi jókòó sẹ́ẹ̀kù tó wáyé pàwọn ni àpè àpòtí o àpè èyí ò túbọ̀ lọ sọ ní tẹ́yìn sọ tẹ́ fi lẹ́yìn ló kó ń bẹ́hùn lójú ìtẹ̀lá níbi tún ni ẹ ṣé o bá a ṣe bí nínú o mo mú ẹ̀sìn kan wá fáwọn èèyàn yìí nì nínú ìlú yìí wọ́n bá ní ẹ kálukú wọ́n bá gbẹ́rù rẹ̀ ẹ̀sìn lọ́nìyàn ètò ẹ̀sìn tẹ́lẹ̀ ń kọ́ ó ní àkè iṣẹ́ ẹ̀sìn ní ẹ̀sìn tẹ́lẹ̀ ń ànú ni òfò ni ẹ̀sìn tí mo mú wá ẹ̀sìn ọlọ́run ọba ọ̀kan káàsì ọlọ́run ló dá sánmà òun ló dálẹ̀ òun ló dókúta òun ló dá èèyàn kò sì rán dára torí nǹkan kan torí ẹ̀sìn ni kí lẹ̀kọ́ tá a fẹ́ yọ ọ́ mẹ́ no matter the condition a gbọ́dọ̀ sọ pé a sọ fún pípépè akókó sọ fún ìsọfún iná ẹ̀ gbọ́ àṣewáàtì mẹ́jọ là. abadan èèyàn gbọ́dọ̀ síbẹ̀ ṣé bí wọ́n lé ànábì ló kó tọ́ ìbù ni kò sí jìnnìjìnnà làwọn kan tún dé ní ẹtún ní tí ò sí lànábì tún bẹ̀rẹ̀ dá wà ṣé nítorí ẹlẹ́ ló kò àwọn èyí ò ní wọ́n wá sọ pé irú ń tọ́ ń sọ yìí tí wọ́n gbà ń bì máa bọ̀ lọ́dọ̀ ọtí à ànábì níbo lọ́dọ̀ yìí wọ́n ní yàtìrìbù ni kí ni mo pè é. yasiribu madina n'i jẹ́ o ó kọ́ sí jẹ́tẹ́lẹ̀ ní yasiribu dídí ànábì lọ́lọ́run ti mú kó yasiribu ló sọ di madina yasiribu maka tẹ́lẹ̀ bakatu ni bakatu so changing of name so tẹ́yàn tẹ́yàn tí ó kọ ẹbí yẹn bá ń jó kọjú ọ̀dà so ìyẹn lè yí padà tẹ́yàn gẹ́gẹ́ bá ń jó kọjú ọ̀dà ìyẹn lè yí padà tó kọ lóyè bá ń jẹ́ kọjú ọ̀dà ìyẹn lè yí padà. torí pé maka bakatu ní tẹ́lẹ̀ ó di maka madina yasiribu ní tẹ́lẹ̀ yasiribu wọ́n wá di madina. so máa bọ̀ lọ́dọ̀ tiwa gbogbo ànábì òfin dáwà pamọ́ so má torí pé the the first set of people tọ́lọ́ ní ọkọ̀ kọ́ bá pàdé wọn ò agree pẹ̀lú rẹ̀. kọ́ wá fi wò pé kọ́ wá pé bí gbogbo àwọn yòókù náà ò ṣe ní gbọ́nù brọ́dà rẹ ọgbọ́n súnà yé rẹ lọ kọ́kọ́ fún lórí àbúrí ẹ̀ pé àbúrí ẹ̀ gbálẹ̀ sọ ní sọ fún ẹlòmíì ẹ báwọn kan bí sọ fún lóko yìí ìtòsí ìlú náà làwọn ní sọ fún ẹ ní tọ́yìn náà ló ti sọ If that should be the case, máa bọ́ lu tiwa, we will welcome you. Ọ̀rọ̀ níbo lu tiwọn ni Yasirib. Àwọn ọmọ tẹ̀lé alọ́ báyìí náà wá mọ́jọ́ and in tó fa migration from Mecca to Medina nù. Táwọn ibi tí a sọ fáwọn Mùsùlùmí pé ẹ máa lọ Medina, ẹ wá bá wa Medina. Àwọn èèyàn ti lọ Ànábì gbéra àti Abubakar. Ali wà lé wọn lọ. another thing báàbí mọ̀ pé no matter the condition a gbọ́dọ̀ sọ́ọ̀pù dáwà a gbọ́dọ̀ sọ́ọ̀pù pípé èpè pípé àwọn èèyàn wá síbi súnà lọ ìyóò fẹ́ yẹn débi sájà lọ. yàrá pé tí àìsàn lọ́dọ̀ apá yìí tán máa san gan sájà lọ ọwá ọgbà o nítorí èyí sọ pé òtún ní mẹ́lòmíì wá anabi yusuf alayhi salatu wa salam dáwà ló ṣe tó fi dèrò ẹ̀wọ̀n ó ṣe zina olóhùn ṣe ìyàwó ọba ní kó ṣe olóhùn ṣe àwọn aráàlú gbọ́ wọ́n fi wọ́n fi ìyàwó ọba ṣe ẹ̀yẹ ìyàwó ọba ní à tẹ́ bá ń rí tí mò ń rí ẹ mọ̀ púpọ̀ ẹ̀ka ẹ̀fí ṣe ẹ̀yẹ ó pè wọ́n fún pé kó wá jẹ dínà wọ́n dọ́dọ̀ rẹ̀ yusufu jáde wọ́n rí nǹkan dé o gbogbo àwọn obìnrin ìlú bá yarí pé gbogbo wa yusufu ní láyé èmi tí ẹnìkan tó ní fẹ́ òun nu yín tí mo ní mi ò lè fẹ́ níta fẹ́ gbogbo yín eventually he landed in prison ó dèrò ẹ̀wọ̀n sọ gbogbo ṣe dẹ́wọ̀n nítorí kó ṣe ni pé gbogbo tó bá tẹ̀ ìjọba tó ọlọ́run kọ́ mọ̀ tiẹ̀ lọ́bẹ̀ mọ́ ọlọ́run bá tiẹ̀ náà kọ́ lè yọ ṣe téèyàn fi lọ ẹ̀wọ̀n yìí tọ́wọ́ pé yẹn ti mọ̀ ní kéèyàn ó ti ṣe kínní ìgbádùn kúkú ni no ó tún bá àwọn méjì lì àwọn méjì tún dé bá lẹ́wọ̀n àwọn tó jẹ́ kèfèrí Yusuf tún ṣe wá sínú ẹ̀wọ̀n ó ní ya sọ ibẹ̀yẹ ṣèjì ẹ̀yin ọ̀rẹ́ mi méjèèjì ẹ̀yin colleagues mi méjèèjì nínú ẹ̀wọ̀n <laughs> àtẹ́kọ̀ọ́ sí ilé òjò ní colleagues ya sọ ibẹ̀yẹ ṣèjì ẹ̀yin ọ̀rẹ́ mi méjèèjì tí a jọ jẹ́ lẹ́wọ̀n. أأرباب متفرقون خير أم الله الواحد القهار kọmọ yẹ kéèyàn ó sìn kankan jọ lọ́wọ́ ba lọ Ògún ọ̀mọ̀dá Ṣàngó ọ̀mọ̀dá Ọbàtálá ọ̀mọ̀dá eégún ọ̀mọ̀dá Súfì ọ̀mọ̀dá wòlíbí ọ̀mọ̀dá kéèyàn máa so Ògún ọ̀mọ̀dá kéèyàn máa sín gbẹ́rẹ́ ọ̀mọ̀dá kéèyàn máa tò ká bọ́wọ́ kójú òka òkò Ògún kéèyàn máa lògbàdì kéèyàn máa sìn kápára kéèyàn máa sìn káfọ́kọ́mu kéèyàn máa pọ̀fọ̀ tó sì jẹ́ mùsùlùmí kọ́ máa jàse jẹ́ tó sì jẹ́ mùsùlùmí kọ́ máa fi para oògùn para kọ́ máa rí nǹkan mọ́lẹ̀ ṣọ́ọ̀bù kọ́ máa so nǹkan mọ́lẹ̀ Yusuf tó bẹ̀rẹ̀ wá sí tó ọlọ́run ló ṣe tó fi láàjì sínú ẹ̀wọ̀n o ó tó wá dé inú ẹ̀wọ̀n ó tó pọ̀ sínú ìtọ́lọ́ kí làwọn ti rí tá a fi sọ pé a kú ìtì. lákàtí àti ẹ̀yẹ ni o bàbá <laughs> tẹ̀ jíjẹ́ wọ bàbá kó ń ṣì nẹ́ni wọn náà tẹ́lẹ̀ bàbá tíjẹ́ wọ wọn náà máa so oògùn tẹ́lẹ̀ ọ̀mùtí náà máa ń bá wa sọ̀rọ̀ ọmọ nǹkan tí ọ̀dà níbi táwọn eléyìí mú nǹkan dé wọ́n lè mú bíúrì gbẹ torí yẹ̀yẹ́ àwọn làwọn náà fi wò pé ẹ wo olú ẹnìkan lèèyàn mọ̀ wá ń bi kíní tọ́lọ́ǹtà níbí yìí o wo if you cannot beat them join them o. Oh wàláyé èyí ṣe mùsùlùmí gidi and this is the reason why So jẹ́ pé the first and foremost thing is to solidify your creed you solidify your iman you build it on the rock you make every necessary sacrifice to solidify your iman that this is what I'm going to do and I will not go back. either counterfeit or genuine. I will stick to it. I will stand by what I'm saying. Nígbà tó lọ́nà bá ti sọ wípé kódòdó hàn sí ọ. Though it's a great task to repent, to U-turn, to leave sins, to leave the atrocities is a great task. Kí ọmọ ta tẹ́tẹ́ mọ́ tó ti mọ́ la naija bẹ́ẹ̀ bẹ́ta naija tó ti four naira sí ńjọ́ kan tó fifty thousand ẹ wá lọ́lọ́ nǹkan ní kò rí bẹ́ẹ̀ mọ́ láti gbà lé o ìzìnà tó ti gbádùn mọ́yàn tó yẹ pé ọlọ́run tún wá kẹ́yàn gbogbo tí òbí ṣe ó ní is a fine boy ó tún ní ṣéǹgì lọ́wọ́ àti kára yabarita fún yàn kára meat pie ṣe gbogbo orú èyàn owó èyàn bẹ́ lọ́wọ́ wa ṣé ká ra recharge card fún yẹn kankan kẹ́ wá sọ fún pé ọlọ́run ní rárá òun ló sì wà school yìí university polytechnic college of education àbọ̀ wà láwùjọ tó yẹ pé àbí ń ṣiṣẹ́ tó jẹ́ pé obìnrin ọmọ sùn ni àbójútó ló sì lù kọ́ wa sẹ́ni pé téèyàn bá solidify ìmọ̀ ni ẹ̀ ó ṣòro tàbí olójáde nídìí olóògùn yìí apá bàbá rẹ̀ náà ṣùgbọ́n olóògùn ni ọ́. so tí ìgbàgbọ́ èèyàn bá dúró dáadáa bẹ́ẹ̀ máa ń délé ni bàbá rẹ̀ ọmọ sọ pé wo èyí tó ń gbé bọ̀ látọ̀dọ̀ àwọn mss yìí o àbẹ́ èyí tó ń gbé bọ̀ látọ̀dọ̀ àwọn afá oníṣòkòtò kúkúkú yìí o o ayé o bí ọmọkùnrin ò tó o those are the terms tí wọ́n mọ̀ sọ fún wa at the same time a máa rí oríṣiríṣi nǹkan tó sọ̀rọ̀ àǹdí wa ẹnìkan tó pé ìṣògùn tẹ́lẹ̀ tó lòun ò ṣe mọ́ ní ọ̀bá ló jẹjẹ mọ́ ṣètájọ́ sórí sórí bí tẹ́ ṣe ta náà ṣe ta o à lè yọba pé à ọba lọ fẹ́ jọ ìṣètánì padà it's a matter of you know kó ẹm fúnra rẹ ní kó fún ìmánì rẹ ní dẹ́ndẹ́n. kó dedicate kó ní azimu tó le gan kó ní mission tó le gan pé no ilé ọlọ́dẹ tí wọ́n ń lọ yìí kò sí gbẹ́rẹ́ tí dáàdi wa lè gbélé mi ní sìn tí wọ́n bá sì sọ ọ̀sẹ̀ mi níwẹ̀ẹ́ tí wọ́n bá sì níbi mòlúdi yá mi ní tẹ̀lé wọn politely because your parents remain your parents politely kéde pé ha dáàdi ẹ̀ tí kò ní ọ̀nà ẹ̀dá ẹ̀sẹ̀ ẹ̀ jóná ní kẹ̀kẹ́ no there should be way o lè pa mosquito láì lo sledgehammer so àwọn nǹkan yìí tọ́ kọ̀kọ́ gbà mẹ́sìn ìwọ àtàwọn tẹ́jọ́ ń wọ aṣọ káṣọ lóbe tẹ́lẹ̀ ìwọ wá ní ẹ̀wò mo ti gbọ́ yé o wọ́n ní aṣọ tóbìnrin bá wọ̀ gbọ́dọ̀ free lára rẹ o. àwọn obìnrin ẹgbẹ́ yẹn wọ́n máa sọ pé ta láàlà pò ta ní ìjàgùrù ta ń sọ́nù àpò tó ti gbà yẹn mọ́ tó wà ní wọ́rì ó wà mẹ́sẹ̀lì sándàdì tí ó ti wà á mọ̀ ọ́ mọ̀ ti mọ̀ pé kí ni kò ní wa sòkú o ẹja máa tẹ̀mọ̀nà lọ wa jẹ́jára wa tọ́ba dé sábà ní à wọn ní bóun ní ibi táwọn dé mi ò ní à àti yíjú àṣà ẹ ti mọ̀ mí mọ creed mi but ìwọ náà jẹ́ mùsábùsábù ìtí jẹ́ mùsábùsábù lẹni tí ò ní standard kò ní stand mùsábùsábù wọn ní ansa mùsábùsábù ò ní stand mùsábùsábù ni ẹ. bẹ́ẹ̀ pásítọ̀ kan bá wọ àdúgbò wa ní ìsìn tó ní ẹja dídú ẹja gbàdúrà ọ̀sẹ̀ ti mọ́tíláṣí bọ̀ ni ó dìjú. pé ọlọ́run ló fi sí ní àdúgbò yóò ó ọ̀tẹ̀ mùzábùzábù ni ẹ́ ìdí jẹ́ mùzábùzábù lẹni tí bó ṣe pé ya ayù ya kọ̀ yóò mù níjọ wọ́n sì tún gbé nǹkan kan jáde pé ọ̀yá torí àyíká àmọ́ bí ọmọkùnrin òtó gbogbo yín ẹ ti parí ẹ ti parun ìwọ náà ra wọ́mọ́wọ́ òun fi ń gbojú òun fi ń gbo ọrùn náà ni. pé wọ́n wà máa fi gidi pé tiẹ̀ ìwọ ni muzabzab muzabzabu ẹni tí ò ní stand wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ fi lọ ó ṣe tọ́ba ní ìṣọ́ òru yá ọ lọ tọ́ba ní wọ́n ta kíníkà wá látọ̀dọ̀ bàbá kan ní kíníkà èkìtì ọ bà á bẹ́ẹ̀ ni ẹ gbà wá láti fọ́n kámẹ́dà ń kọ ìlú kan ìlú mi nù ifọ́n tó bàbá kan dá ń fọ́n ó gbóná ó ṣe kíníkà ọ lọ. ẹ bí wọn bá ń ṣèpàdé lálọ́ọ̀dù lápapọ̀ sẹ́ni ọ̀yà àfẹ́ ìtàdúrà fún wa sáfà ni bismillahir rahmanir rahim ọ̀sàmì sani àmì alifáàtíà tẹ̀kẹ́ bá a tán sani pásọ̀ ẹ̀yin ìtàdúrà fún wa sani ẹ̀ ṣíṣílà ẹ̀ jẹ́ ká dìjú ẹ̀ jẹ́ ká gbàdúrà ó dìdú mùsàbùgbàbù ni ẹ lámàni hajjalak ó ní mọ́ni hajj ó ní mọ́ni hajj so bẹ́ẹ̀ bá lẹ̀ ti ní mọ́ni hajj ẹ má eku tí ọba ti lójú òpó yóò ṣe eré sá tó o tẹ́kù ọba ti lójú òpó yóò ṣe eré sá so látàkùn bùdàbùdàbà má jẹ́ kí o lè sàn dáwọn èèyàn máa sọ̀rọ̀ rẹ in absentia pé tábìlì kọ́ndìrì bá dé kò ní jẹ́ ntàǹjẹ́ yìí wọ́n nítorí kí ni wọ́n ní ẹran ẹlẹ́dẹ̀ lẹ́bi sí i ó ní kí ni òun takò lọ́ba sì lè lóòótọ́ làwọn kaba ní kádírì ẹlẹ́dẹ̀ rèé lórí a'udhu billahi ìwù ìwù ọ̀ ẹ̀sẹ̀ di mùsùlùmí gidi nù. wàláì ó ní wàtọ́ ọba délé yìí jẹ́ gbẹgbẹ́rẹ́ jáde tó ní àti gbọ́ yìí sẹ́ni gbogbo tó ara rẹ̀ kọ́kọ́ ní à wọ́n ti sọ fún wa pé ìsìláàmù ó ti ó nọlé fáì gbogbo akúté ẹ̀ ṣe sẹ́yìn nínú àsùnmọ̀ ṣe ẹ̀ sọ fún òun pé ìwọ náà pé bẹ́ẹ̀ ni wọ́n tó máa fi ìgò sí gbẹ́rẹ́ bẹ́ẹ̀ ni gbẹ́rẹ́ aláàkẹ́ ọmọ sí rí bẹ́ẹ̀ ni alìsílámù yẹ jùgùn mọ́ kọ́bùlà ní tó ti lọ ti lọ nínú islam Allah we deal with you with the current issues wọ́n ní alimari yóò wá àtúwàlà màmá tààlẹ́ yìí wọ́n gbé ọmọ èèyàn kọ̀ọ̀kan dìde lórí tó kúlé lórí alimariu yubọ asu alama mata aleyi alimariu ọmọ ẹdẹ ènìyàn yubọ asu wọn ò gbèdìde alama mata aleyi lórí tó kulé so pé etí sẹ bọbọ láti jọ yìí ọwọ àlùm gba ìsìlámù lónìí òótọ́ bẹ́ẹ̀ ni ọwọ akú orí ìsìlámù wọn ò gbèdìde tó bá dẹ̀ ń ṣe ìsìlámù bọ̀ láti jọ yìí tó pọ̀ lọ́ba yí padà lọ́ba ní òun bẹ̀rẹ̀ sí so oògùn lọ́ba kú sórí oògùn olóògùn wo gbèdìde wọ́n tó owó ẹ̀yọ́ mọ́lá abidjadénu níjọ́ gbéra kìámọ̀ ibi tó bá yẹ kọ́ lọ lọ́wọ́ àlọ́ torí náà jẹ̀mọ́ ẹja mẹ́sẹ̀ ni Islam wa àwọn mẹ́sẹ́gì tá a pass fúnra wa lẹ́nu òun ni àkọ́kọ́ ẹja gba ìbú mọ́ kínní yìí wọ́n bù wa àlẹ́kọ̀ọ́sẹ̀ ìbú oṣù mọ́ wọ́n bù wa torí pé kódà àwọn tá a jọ máa ṣe òògùn tẹ́lẹ̀ àwọn tá a jọ máa mutí tẹ́lẹ̀ àwọn tá a jọ máa ṣe jìnà tẹ́lẹ̀ àwọn tá a jọ máa ṣẹbọ tẹ́lẹ̀ táwa aláàṣẹ mọ́ èébú nípa aláàṣẹ mọ́ yẹn. and secondly wọ́n mọ̀ wá promise wa ní ìyà wàláì kùránì sì kọ̀ fáwọn ẹ̀fẹ̀ yìí nàmá dárí kúmu ṣètọ́nù yóò kà wí fún àwùlíyá àwù falata kàfóhùn wà kàfóhùn ní nkúntùmùmí ni ọlọ́ni ìnàmá dárí kúmu ṣètọ́nù ọlọ́ni sẹ́yìn rọrùn mi nà tẹ̀ ń wò ìdẹ̀mẹ̀ dàlú kó mo ṣe ìtọ́n ọlọ́run sẹ́ rí èṣù tẹ̀ ń wò yẹn ìdẹ̀mẹ̀ dàlú kó mo ṣe ìtọ́n ọlọ́run sẹ́ rí oògùn tẹ̀ ń wò yẹn ìdẹ̀mẹ̀ dàlú kó mo ṣe ìtọ́n ọlọ́run sẹ́ rí gbẹ́rẹ́ ògùn yẹn ìdẹ̀mẹ̀ dàlú kó mo ṣe ìtọ́n òkà tẹ̀ ń kì mọ́wọ́ yẹn ìgbàdí tẹ̀ ń fi síbi yóò kà wífù àwòlíyá àwò ẹnìkan oṣù tí a lè dẹ́rù bà lẹ́nu tó bá gbà pé nǹkan ni wọ́n bó o ní ṣe gbà pé àdùnsẹ́ sọmókè ni òníjó lè wọlé dìndìnrín tó sọ àdùnmókè tó ní olè òní wọlé then why is he closing his door why is he locking it do you get what i'm saying tí o bá ṣe yí pé ṣàìtàn yálà àbùbí òkú lèhìn ṣètánì kọ̀kọ̀lọ̀ wọ́n ṣeré nípa wọ́n ti fi nǹkan sọ̀nà ọ̀nà tẹ́tọ́ pé olè òlè wọ́ bí dẹ́ kí wọ́n lọ́ọ́ fa irin lẹ́yìn ilẹ̀kùn kí lọ́ọ́ fa sóòtítì ilẹ̀kùn tẹ̀yìn kọ̀kọ̀lọ̀ sí kí lọ́ọ́ fa gàdágodo gbàgbà Hmm, ẹja sọ sábà bí alẹ́ rẹ̀ pé kí ló tà sí padlọ́ọ̀kì ilẹ̀kùn wa fún security purpose ni. ṣùgbọ́n ẹni tó gbé ìdálẹ̀ àìnà ọ̀nà tó gbàdùn bẹ̀ tó gbé kèrègbè bẹ̀ tó so tó ta kókó nǹkan kan mọ́bẹ̀ then why is he locking the door again? this is a matter of common sense. tó o bá mọ̀ pé irú rẹ̀ ń bẹ́ lé yín wá sílẹ̀kùn lẹ̀.

dáwà ní nǹkan ṣe pẹ̀lú kó wo bóòdó ṣe ní tàfíù bóòdó ṣe ní impact lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ sọ fún dáwà ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ o ẹ kò sẹ́ dáwà tí ẹ bá fẹ́ ṣe dáwà tó fẹ́ sọ̀rọ̀ fáwọn èèyàn ó ní nǹkan ṣe pẹ̀lú kó wo pé ọ̀nà wo ní nǹkan yọ̀ọ́ gbà ní etí kò sọ fún yín ní fádàlì lánàá àbúrò yẹn là fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé gbogbo oúnjẹ ìnáwó tí wọ́n bá ń ṣe tọ́jà ìnáwó gidi tí wọ́n wá lé àwọn tálíkà sẹ́yìn tí wọ́n sọ wípé páàtì lẹ́dà ọ̀rọ̀ àkàrà ọ̀jẹ̀ sẹ́gbó ànẹ́bí lọ́nà ọ̀yọ̀ àgbàríkà fún mi ò jẹun ó wà ọ̀nà owó ló fi lè gbà ní pé káwọn èèyàn wá jẹun bì kan wọ́n wá tí ò tí ò dá lọ wọ́n bá mi lọ ó ní ẹ̀yìn tẹ̀sán lẹ́mẹ̀ wo sáfún òjò wọn nílẹ̀ kan èmi ka iná àwọn òjò wọn lẹ́nu sí o bó ṣe dé tọwọ́ sọ gidi wọn bá ní ẹ eh, ẹ wọlé ẹ wọlé ní bá kílá ọ̀dà fún lọ́ba wọlé ọ̀yà àga yìí lọ́ba jókòó ní bá gbóúnjẹ iwájú rẹ̀ wọ́n gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ àṣìwáyì ọwọ́ mú aṣọ lásìkò tó yẹ kí wọ́n máa jẹun ọwọ́ àti apá aṣọ ọwọ́ àkìbọnú ọbẹ̀ wọn ẹ̀ chief chief aṣọ yìí ti yọ bẹ́ẹ̀ ó ní rárá kò sí èsì wọ́n ní kí ló dé tẹ̀sí síbẹ̀ ó ní asọ́lẹ̀ pè kèé sí èèyàn ó ní kò yé wa o mo ti wá bí tí ìwọ sọ gidi tẹ́lẹ̀ lẹ́nu padà bọ́lẹ̀ lọ́lẹ́ bọ́lẹ̀ wọ́n sọ gidi padà ẹ̀dẹ̀ gbà mí wọlé èmi kọ́ lẹ pèsè bébí tí mo wọ́n sọ tí ọ̀dà tẹ́lẹ̀ padà èmi náà mọ̀ wọ́n sọ tọ́da tẹ́ wá gbà wọlé wíjì pé mi kọ́ lẹ pé aṣọ lẹ pé ó ní ẹ wá jẹ́ sọ pé o ànínẹ́bì sọ pé gbogbo oúnjẹ tí wọ́n bá pèpè ìjọba yìí tí wọ́n bá lé tálíkà sẹ́yìn ọlọ́wọ́ yọ àlùbáríkà fóònù rẹ̀ ẹ presentation yẹn so the way you present things ó máa ń ní nǹkan ṣe pẹ̀lú tàfíìr lẹ́mìí àwọn tó ń sọ fún so ìwọ tó bá mọ̀ fáàdùn ń bẹ ń wúlé yìí ìwọ sì gbọ́ iye pé wọ́n láyà tó wò ní ṣe gangan wọ́n á sọ fún dáàdi yìí pé dáàdi ẹ̀dá sílẹ̀ fúnlẹ̀ mọ́jú àbúrò nǹkan ṣe ọ̀nà náà sá kínní ni mo wò pé káàtì ẹ̀yà agbára rẹ̀ wo yóò protect wa pé tí december ń bọ̀ alákòóbá sílẹ̀kò fírin sílẹ̀ yìí kọ́ wa sọ pé dáàdì mi a jẹ́ pé kákúkú tì ká fírin sílẹ̀ yìí ó tó instead of ètò àgbékọ́ yìí tí bàbá yẹn ọ̀bá gbàǹjọ́ yẹn yọ padà tún rò o ti ṣe dáwà ìwọ máa lọ ó ṣe ṣe kó ní ojókòjọ́ kan kọ́kà máa wò báyìí pé kí náà dó lórí ibú yìí lóòótọ́ kọ́mọ́tì kẹ̀kẹ́ ṣe ọmọ àlè lọ́mọ ẹ̀yìn òun lọ́wọ́ ti ṣe ronú níbẹ̀ torí pé ìjẹ́kẹ̀fẹ̀rí ó máa bo làákàyè mọ́lẹ̀ kì í jẹ́yìn ó lè ronú yúgẹ́ ọ̀sẹ̀ ẹ̀yìn onílẹ̀ ronú dáadáa. wọn ní a ṣe wọ́n ṣe you get what i'm saying tọ́wọ́ pé tọ́ba ti wẹsẹ̀ yìí ó lówó ah, tọ́ba ti wọ́n sẹ́wọ́n orí kọ́ya fílẹ̀ kọ́gbẹ̀mọ́ ọ̀la bó sẹ́wọ́n orí náà ló bomi ṣe dànù náà <laughs> allahumma arina alhaqa haqqa warzuqna ittiba'ahu wa arina albatila batilan warzuqna ijtinaba allahumma la tada lana dhanban illa ghafartahu wala hamman illa farajtahu wala daynan illa qadaytahu ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بارك الله

àwọn ẹ̀yẹ ẹ̀kọ́ Thank you. àwọn bàbá mi ló àwọn bàbá mi.